نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 غير مقتولين يرضى عنكم فهو العزيز المنان القاهر لعباده فيما يريده شئتم أو أبيتم فأكرمكم إذ خيركم بعد أن هدى فأمر ونهى ابتلاء يبتليكم في حقه عليكم وإن من رحمته سبحانه وتعالى ولطفه بكم إذا ألجئتم إلى شيء مما حرمه عليكم أن قال فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه فتقررت بهذه الآية قاعدة جليلة في هذا الدين وهي أن الضرورات تبيح المحظورات لمن لم يكن باغ يطلب الحرام مع قدرته على الحلال ولا عالم يتجاوز الحد فيما أبيح له اضطرارا فتعاطى بذلك المحظور بقدر الضرورة لا يزيد عليها إلى أن يرتفع الضيف الملجئ فيرجع الأمر إلى ما كان عليه ولما كان الحل مشروطا بهذين الشرطين وخلق الإنسان ضعيفا قد يخطئ فلا يستقصي تمام الاستقصاء في تحقيقهما وهو في هذه الحالة الغالبة له أخبر سبحانه وتعالى أنه غفور يغفر الخطأ فختم الآية بقوله إن الله غفور رحيم والضرورة ما يلحق الضرر بالضروريات الخمس الدين والنفس والنفس والعرض والمال عند امتثال أمر الله المحرم ولا تكونوا إلا بشروط وقيود اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه والتابعين لهم إلى يوم الدين عباد الله من هذه الشروط أن يكون حصول الضرر أمرا قاطعا أو ظنا غالبا يقدره عالم تقي لا يلتفت إلى الوهم والظن البعيد ومنها أن لا يمكن دفع الضرر إلا بالمخالفة فإن, فإن أمكن المضطر دفع هذا الضرر بأمرين أحدهما جائز والآخر محرم لم يبرر في المخالفة ومنها أن تتأكد قطعية زوال الضرر بفعل المحرم فإن شك في زوال الضرر بفعل المحرم فلا ومنها ألا يعارض هذا ألا تعارض هذه الضرورة ما هو مثلها أو أعظم منها واعلموا عباد الله أن الله يناله التقوى منكم ولم تفلتوا من بلاياكم فاسألوا رحمته في كل صغير وكبير من أموركم يرحمكم إنه حقا لتواب رحيم adúpẹ́ fún ọlọ́run ọba àti títóbi ọlọ́run bẹ ọlọ́run kó má ṣàìgbà ọpẹ́ wa bá ṣe mọ́ dámọ́ atọrọ ìkẹ́ ìkẹ́ fún òjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam ẹni tí a bẹ ọlọ́run ọba kó já ṣẹ̀mí lórí ìlànà ẹ̀ kó já tán lórí ìlànà ẹ̀ ń jẹ́ tọ́lọ́run ó jí ẹrú dìde kó jí wa láàrin àwọn tó tẹ̀lé mímọ́ fún ọlọ́run ọba ọba tí tó pèrè ní almalik ọba tí ẹnìkan ò fi jẹ tí ó sì páyà apẹ́nìkan ó gbàpọ̀ lọ́wọ́ òun alkọ̀fáàr ọba tó lè jẹ gbogbo ẹrú nípa lórí ẹni tó bá fẹ́ tú láàfin ẹrú lé lórí ṣùgbọ́n bó ṣe wá rí yìí náà ó tún wá jẹ́ àbúrò òfò rahim ó jọba aláàánú táàánú ẹ gbòòrò débi bíbo kọ́hórù rẹ̀ mọ́lẹ̀ bíbo àṣẹ gbogbo ẹ̀ ń ti pa mọ́lẹ̀ débi tó fi wá jẹ́ pé a máa fún ẹ̀dá níyọ̀ǹda pé bí mo bá pa á láṣẹ ṣèyí tó wù ẹ́. ẹ ló ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run nínú ohun tó pa wá láṣẹ ká ṣe ká sì páyà ẹ̀ nínú ohun tó kọ̀ fún wa tó ní ájìnà sí. nípáyà ẹni tó yọnu tó fínú fídọ̀ ṣe ń tọ́lọ́wọ́ bá fẹ́ tó fínú fídọ̀ jìnnà sí ń tọ́lọ́wọ́ lóhùn òfẹ́ torí pé bá a bá tiẹ̀ fìyọ́nú wa gbà fọ́lọ́hùn bọ́lá ń bá fẹ́ jẹ wá ń pa lórí tó pa láṣẹ àmì nǹkan tá a lè dá lọ́gbọ́n tẹ́lẹ̀ náà. a ṣe pé àpọ́nlé ni fẹ́rú bọ́lá ń bá nínú fún láǹfààní kó yàn yí tóun tó fẹ́ ṣe bọ́lá ń bá fẹ́ jẹrú ń bá tó fẹ́ ó kọ̀ wàláhì kò ní ní choice ju kó ṣe ń tọ́lọ́wọ́n bá pa láṣẹ lọ. ṣùgbọ́n ó lóun yọnu sí kásínú fídọ̀ gbà tòun yàtọ̀ sí kóun jẹ wá ń pa tá a wá ní nípìn kankan nínú dáadáa tá a bá ṣe látara pé a gbà fóun a ṣe pé gbogbo àṣẹ ká àti ká àdánwò ló jẹ́ fún wa látọ̀dọ̀ ọba tó lóun lè jẹ́ wá ń pa bóun bá fẹ́ bẹ́ẹ̀ ni nínú tọ́lọ́wọ́ ọba wá fún júwe bóun ṣe láàánú wa tán òun náà ni pé àwọn nǹkan tó ṣe léèwọ̀ fúlà gbọdọ̀ débi ẹ̀ ó tún fi àyà kan tú wa sílẹ̀ wípé bídọ̀rú rí túláàsì téèyàn ò rí sá fún bó bá sanú kan àwọn táwọn ọlọ́run ọba ṣe léèwọ̀ o fọmádì kúrò rẹ̀ rọ̀bá gẹ́nu wà láàárín lópin ìgbà tí kì í bá ti ṣe pé ẹ̀yin náà jẹ́ ẹni tó lójú kòkòrò èèwọ̀ láti jẹ tẹ́lẹ̀ tí kìí sì ṣe pé ẹjẹ́ ń tó fẹ́ kanlẹ̀ tayọ àlà tẹ́lẹ̀ náà fọ́dà ismaili àwọn ọlọ́run ọba ò ní fìyà títa lu èèwọ̀ jẹ yín bí dọ̀búrí bá ṣẹlẹ̀ nípa pé ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún wa gbòǹgbò kan nínú àwọn gbòǹgbò ìdájọ́ ẹ̀sìn ọlọ́run fi àyà yìí ó fi kàn mọ́lẹ̀ nínú ẹ̀sìn wa yìí àwọn àfa máa wá sọ wá ní dọ̀rúrí a máa sọ èèwọ̀ a máa sọ dìtọ́ ṣùgbọ́n dọ̀rúrí a máa sọ èèwọ̀ dẹ̀tọ́ fáàfáà bá wí ó yé kí ló ń jẹ́ dọ̀rúrí ó sì tún yé kí làwọn májẹ̀mú tọ́lọ́wọ́n bá fi de títa lù ú báláì mọ̀kán bá ń jẹ́ lẹ́nu pé dọ̀rúrí dọ̀rúrí ló fún un kàn èèwọ̀ àwọn àfáà máa mi rí pé á ah, rárá èyí tó pọ̀ nínú táwa ń pè ní dọ̀wúrí yóò máa túmọ̀ sí ìfẹ́ ẹnu tá a fẹ́ ṣe tá à ń wá ń sátábẹ́ dọ̀wúrí. fúdi eléyìí wọ́n ní ká padà síbi áyà yìí á rí pé ọlọ́run ọba fi májẹ̀mú méjì kan ó fi kún ọ̀rọ̀ ẹ̀ nígbà tó lóun yọ̀ǹda fún wa pé ìwọ̀. E bá àbárí nǹkan míì jẹ wọ́n ní kì í tẹ wá ṣe májàmú méjì yìí nìkan àwọn àfáà tó wòye sọ́kọ̀ sílẹ̀ òjíṣẹ́ ńlá sọ́lẹ̀láhùn àlẹ́hùsọ́lẹ̀m wọ́n tún wá sí àwọn májàmú míì kun yàtọ̀ sí méjì tọ́kọ̀mọ̀ bá dárúkọ nínú àyà yìí kí ni méjì tọ́lọ́wọ́ bá dárúkọ nínú àyà yìí ó lẹ́ni tí kì í bá ṣe kóhùn fún rẹ̀ lójú kòkòrò èèwọ̀ tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé tinú ẹ̀ lòun náà fẹ́ ṣe kó wá sábẹ́ pé òkúkú sílé ìbáṣe dọ̀rúurí náà ni ló fún wa sí i kò rọ́lọ́wọ́n bá tán. àbẹ́ tó tiẹ̀ wá jẹ́ pé tá a bá tiẹ̀ wá ní lóòótọ́ lóòótọ́ ni ò rí nǹkan míì tí dọ̀rúurí fún sí kó jẹ́ èèwọ̀ kó má wàá jẹ́ tí máa tayọ àlà nínú jíjẹ́ èèwọ̀ yìí náà àṣé èèwọ̀ jíjẹ gan tún ní bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ ká jẹ́ bá a bá fi dọ̀rúurí jẹ́ ó ní wàlá àádọ́ kó má jẹ́ni tí ń tayọ àlà nínú èèwọ̀ jíjẹ àwọn àfáà wá ṣe wọ́n ní bàbá jẹ́ èèwọ̀ a kì í jẹ́ lájẹ yóò máa jẹ́ níjẹ kẹ́mi ó má fi bọ́ ni tó túmọ̀ sí pé ìbá tíntín ta ní ìdí nínú tó kọ́ òfin ní kẹ́mi ẹnìkọ̀ọ̀kan ni máa bi wá léèrè pé èèwọ̀ tó jókòó tì wá táwa ń jẹ ṣáà ń jẹ ń jẹ kẹ́mi ó má lè bọ́ ni àbá ń jẹ ń jẹ káyọkùn káyọ̀dé kápọ̀rá sí ọ̀ ọlọ́run ní ẹjẹ́ láì jẹ́ áádẹ̀ láì jẹ́ ní tó fẹ́ tayọ àlà ọ̀pọ̀ ló jẹ́ pé ibi tó wà lénìí tó ń ti ń rí tọrọ kọ́bọ̀ ẹ̀mí òye dá lẹ́bi pé kì í ṣe ibi tọ́lọ́wọ́ bá yọnu sí àwọn àfáàǹfà àwọn òfakọ́ ní iṣu ó ti yóhùn gan lórí ẹ̀mí ẹ̀ pé ibi tóun ò fẹ́ kíkó káwọn mọ́ lélẹ́ yìí ṣùgbọ́n ẹ̀mí ń sọ fún un pé àpò òní dédé kúrò ń bẹ́ẹ̀ òun wà nǹkan kan pèsè òun parí ilé fún nǹkan òun wà nǹkan pèsè fáwọn ọmọ láti dé bá ẹ rí i pé eléyìí ó ti kúrò lẹ́nu tó fẹ́ ìjẹ́ kẹ́mi má bọ̀ ni pé ká jẹ díẹ̀ ká má jẹ lájẹ yó kí ni ó kú kẹ́ẹ̀kẹ́ ó wú kídi ó yọ. ẹrú sọ lọ́n àwọn afáà wa ní ọlọ́run tó wá dá wa tó lọ wá ọ̀lẹ́ lọ́mọ anábì ádámà tó ń dá tó ń sì ní tí wọ́n bá jẹ́ ìwọ̀ tí wọ́n sọ májàmú méjì. ó mọ̀ pé nígbà tí dọ̀rú rí ìpọ́njú tí máa mú ní jèèwọ̀n tó bá ta lù wá tá a bá ta lù ú ọ̀pọ̀ ni ò ní lè fi fínífíní ṣe àyẹ̀wò àwọn májẹ̀mú yìí kó tó máa jèèwọ̀n ọlọ́run wá ní ẹni tí kìí ṣe kó mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ìpọ́njú yìí náà ni ò jẹ́ kí làákàyè ò lè pé sí wíwá àwọn májẹ̀mú méjèèjì yìí sínú ohun tó fẹ́ jẹ kó tó jẹ yóò bá wọn ọlọ́run ọba lálàmójúkúrò aláforíjì yàtọ̀ fẹ́ni tó ń tọrọ ẹ̀ tó mọ̀ dájú pé a kò rí bọ́lọ̀ ń ṣe ní orí ká tó jẹ́ ẹ́ ṣùgbọ́n tó ń fẹ́rẹ̀ ẹ̀ lọ́kàn balẹ̀ pé ikú ò lè kí ìyá ń kíákíá báyìí. kí wá tiẹ̀ ní jẹ́ dọ̀rúurí àwọn àfáà ní gbogbo ńláìmọ̀ kan ń pè ní dọ̀rúurí kan dọ̀rúurí ọ̀pọ̀ nǹkan làwọn ń pè ní dọ̀rúurí táwọn àfáà ní bí kì bá ṣe kó bá ń tọ́lọ́wọ́ bá ní jíṣẹ́ ńlá ó fún wa kó jẹ́dọ̀ rúurí mu àwa là ń ké àwa là ń fúnra wa ó lè má bàa bá mu o. wọ́n ní dọ̀rúurí tá à ń pè ní túláàsì tí máa fún ní ń jíjẹ òun náà ni gbogbo tó jẹ́ pé bá ó lè pàdánù ẹ̀sìn ẹni. àbí ó lè mú ni pàdánù ẹ̀mí àbó lè mú ni pàdánù àwọn ọmọ ẹni ará alé ẹni àbó lè mú ni pàdánù ọmọlúàbí ẹni ọmọlúàbí tá à sọ kì ṣe pé ká ní gíráduwétì ni wá iṣẹ́ gíráduwétì nìkan ló fi ìtura tá a bá ti ní iṣẹ́ gíráduwétì gbogbo ìwọ́sídẹ̀tọ́ rárá ọmọlúàbí ní táwọn àfáà tu wọ́n ní àpèjúwe kẹ́nìkan fẹ́ digun fi tipa bá obìnrin lò pọ̀ kóbìnrin ó wá rí i pé ibi tí ó káwọn mọ́ kò sẹ́dá ọlọ́run kan tó lè gbà wọ́n lẹ̀ nǹkan tó wá ṣe déédéé ọwọ́ òun tóun ó bá gbára òun lẹ̀ òun ó gba ẹ̀mí olè yìí ṣèbí kò tí ì pààyàn ó fẹ́ bá lò pọ̀ ni ẹjọ́ kú òyẹ kó tí ì tọ́ sí àwọn àfáàní tó bá sún mọ́ tó bá ha ọrùn kọ́nà yìí wọ́n ní ó ti wà ní hálà àbòrúnra pé tó bá lè gbẹ̀mí ẹ̀ kó gbẹ̀mí ẹ̀ láti dáàbò bo ọmọlúwàbí ẹ̀. kì í ṣe pé káwa wúra wa kébi tá a kàwé dé ibi tá a gbajúmọ̀ dé kí ni ká ti wá gbọ́ báwa la wá ń kokò ní ká ṣéyẹn ni yóò wá kàn rárá o èyí tí wọ́n ló jẹ́ haramu yóò máa jẹ́ halal torí pé dọ̀rúurí ni wọ́n ní tààrùn nínú àwọn tí wọ́n fẹ́ ká fi jíjẹ́ ìwọ̀ dáàbò bò òun ni tó bá jẹ́ pé ó lè pa dúkìá mùsùlùmí run pátápátá ká fi dọ̀rúrí ká fi dáàbò bò ó lákòókò tí dúkìá ìfẹ́ parun àwọn àfa ṣàlàyé ẹ̀ ju bá a ṣe lè máa ṣe lórí nígbà lọ. wọ́n wá fi kún wọ́n ní yàtọ̀ sí àwọn májẹ̀mú tí ọlọ́run bá kanu àyà yìí wọ́n ní à ń láti rí i dájú wípé àwọn májẹ̀mú bíi mẹ́ta sí mẹ́rin tá a fẹ́ kàtiwá létí yìí wọ́n rọ̀ mọ́ ń tá a fẹ́ jẹ léèwọ̀ ká tó jẹ́ láti fi ti làwúrí sọ́hùn. ìkíní bẹ̀ òun ni pé kó dá wa lójú kí ìdánilójú ti wà àwòrán nínú bá àlejò àbí kíyèméjì o má fẹ́ ẹ̀ sí lórí pé bá a bá jẹ èèwọ̀ yìí á ẹ̀ ń tà ń páyà yìí ló ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ eléyìí ọ̀pọ̀ ló jẹ́ pé n tó ń páyà ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún máìlì ló wà síbi tó wà tó sì ti ń fi múra fóun fẹ́ dé ìwọ̀ sílẹ̀ ó ní dọ̀rúrí tó wà lọ́nà jíjìn kò ní ká àwọn ibi tó ń wá tóbìnrin ó bá wọnú eléyìí wàláhì kò ní níbi tọ́láwọn bá ní jókòó sí jókòó sí níjọ́ tó bá ti ń wọlé ọkọ ni ó ti máa sọ pé dọ̀rúrí ló tì ń síta kí dọ̀rúrí ó tó máa ṣẹlẹ̀ àá ti máa pèsè ń tá a fi pàdé dọ̀rúrí àwọn àfáàní rárá o a ń láti rí tẹ̀yẹ́kùn ìdánilójú pé dọ̀rúrí ọ̀hún bí ń tí báyìí ló kù kó ṣẹlẹ̀ àbí iyèméjì má fẹ́ẹ̀ sí lórí pé báàbá fi ń tọ́lọ́wọ́ bá ṣe ní ìwọ̀ pàdé ẹ̀ ó ti ṣẹlẹ̀ tán eléyìí ni májèmọ́ àkọ́kọ́. ìkejì òun ni wípé kó dánilójú pé n tó dé ìwọ̀ tọ́lọ́run ní ká fi pàdé dọ̀rúrí yìí nǹkan kan ni tíyèméjì ò sí lórí pé bá a yóò mú ni dídọ̀rúrí ọ̀hún sáfù ṣùgbọ́n tó bá jẹ́ pé bá a lò gan àkúrò nu dọ̀rúrí kí wá láǹfààní ipa lò ó arábìnrin kan ara àwọn tí ọlọ́run ọba ti àdánwò irú iṣẹ́ tó ń ṣe kò le ó pẹ́ nínú iṣẹ́ tọ́lọ́run ọba ò yọ̀ǹda fún mùsùlùmí láti wà ń bẹ̀ bí iṣẹ́ báńkì rìbá tó jẹ́ pé kò lè múra bọ́lọ́run ti fẹ́ mú un bó bá tiẹ̀ lu jìlbáàbù lọ́ọ̀bẹ̀ gan gbogbo tí ń ṣe ń bẹ̀ àmọ́ kì í ṣẹ́bi lé ìgbà tó pẹ́ wá jáde láyé àwọn àfa wa sọ fún wọn ní yóò ṣe ìdá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kó tó jáde ó ní tí wọ́n bí wọ́n léèrè pé kí ni kóun ó máa jẹ fóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí àwọn ẹrú ọlọ́run wa dá lóhùn wọ́n ní a jẹ́ pé lákọ̀ọ́kọ́ náà dọ̀rúurí kọ́ ló fún ẹ débi iṣẹ́ tó ń ṣe yìí bó bá tiẹ̀ wá jẹ́ dọ̀rúurí dọ̀rúurí iṣẹ́ tó ṣe fún bí ọdún mẹ́wàá tó ò wá rí nǹkan kan sẹ́yìn tó lè fi wá ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá a jẹ́ pé kò tiẹ̀ sáàdúgbò kó o kò mú dọ̀rúurí ọ̀hún kúrò ń bẹ̀ kúkú padà sínú ilé ọlọ́run ọba ṣe parí eléyìí ó máa jẹ́ àlàyé ìdí táwọn àáfàá fi ní ààbí fi ààbí fi ohun tá a bá ń ṣe ṣọ́pù pé ṣé yóò wòsàn àbí ò ní wòsàn a lè lò ó nílò pé a fi ń ti dọ̀rú rí dáhùn kó lè yé wa dáadáa ẹlòmíà máa dáhùn wọn á nígbà tọ́lọ́wọ́n bá ti ní bá àbá rí oúnjẹ jẹ tọ́lẹ̀ sì fẹ́ bọ́ ká jẹran ẹlẹ́dẹ̀ ajẹ́ pé báwọn bá ṣàárẹ̀ wọ́n bá fi bùrùn tutù àbí wíṣkí àbí ṣìnáàpù kí àgbo ó jọra wọn àwọn àfáà wọn ń ṣàlàyé fún wọn níyàtọ̀ wà ní méjèèjì gbogbo ẹni tébi ń pa ló dá wa lójú pé tó bá jẹ́ èèwọ̀ àfi tínú ò bá kú ló kù bínú bá ti kún ebi ò panimọ́ ó wù wá jẹ kò wù wá jẹ àrè ọ̀tọ̀ ni gbogbo téèyàn bá ti jẹ tó bá ti kọjá sọ́nà ọ̀fun tínú fi kún a máa mú ibi kúrò fún ni a jẹ́ pé bẹ́ẹ̀ni bá pani débi kó fẹ́ gbẹ̀mí tọ́lọ́run ní ká jẹ́ ìwọ̀ ọlọ́run mọ ohun tó dá tó fi ní ká ìwọ̀ ó mọ̀ pé tá a bá ti jẹ nǹkan kan sínú tí wọ́n fi kún ibi ò ní pani mọ́ wọ́n ní ṣùgbọ́n ọ̀wòsàn ò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wò ó tí wọ́n bá lóògùn kó wà jẹ́ bí idán ni gbogbo èèyàn ló ń jẹ́ fún ó lè má jẹ́ fẹ́lú rí àìmọye ìyá tí wọ́n ní wọ́n fẹ́ pa májèlé ni wọ́n fi gún un lábẹ́rẹ́ ìyá bá lára àwọn ṣẹ̀yà ni àìmọye oògùn táwọn gan fẹ́ lò kí lágbájú ó máa nígbà tó ń lò báyìí lóṣù òun báyìí lóṣù òun tàmàdó ó máa sọ tiẹ̀ báwa bá lò ó ó lè má rí bẹ́ẹ̀ àfi ká tó fàdúrà àti tó bọ́lọ̀ jẹ́ kó fún wa tó jẹ́ ó jẹ́ fún wa àwọn afáàní nípa báyìí ọ̀rọ̀ ká ti ìwòsàn haram ká ti gbọ́n tó ń ṣe wá káwá aláàbábẹ́ ẹ̀dọ̀ lórí wọn ni kò wọlé wàmínú ha àtẹ̀dá ọ̀tẹ̀díyẹ tó zọwọ́ àlè dọ̀rọ̀ rà bí fẹ́ẹ̀lì léèwọ̀ fi gbọ́dọ̀ borí yìí rìsọ́ọ̀tì ẹ̀ kì í bàá tì ní. bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi májẹ̀mú kẹta sí i wọ́n ní à ń láti rí wípé èèwọ̀ tá a fẹ́ jẹ láti fi ti dàrúrí gbàm yìí kò ní tún kó wa sínú èèwọ̀ míì tó burú ju ìta àfẹ́ sákun lọ. fún àpèjúwe ẹni tó ní arábìnrin tóun fẹ́ ní ṣùlọ́kà tóun tọrọ ẹ̀ lọ́nà halal kò bímọ fóun ń ló mòun taro ẹni tó wò ní yìgì lé lórí tó fi bímọ síta fóun àwọn àfáà ní n tó sá fún ó burú ju n tó kú sí lọ torí pé kéèyàn bímọ àlè tí ò so yìgì fún yẹ ó burú ju kó má bímọ lọ fẹ́ni tọ́lọ́n bá ní kọ́rọ́ ẹ̀sìn ó yé fẹ́ni tọ́lọ́n bá ní kó yé pé gbogbo ń ta bí náà kọ́ lọ́mọ tọ́lọ́n ò bá pè lọ́mọ fẹ́ni tọ́lọ́n bá ní kó yé pé gbogbo obìnrin tó bá bímọ láláì ní igi lórí òun ló lọmọ kì í ṣọkùnrin lónìí wọn ní a jẹ pé aláìmọ̀kan a máa fa ìmọ̀kan sákún tó pè ní dọ̀rúurí yóò tún wá kó rẹ̀ sí ìtútún burú ju tó sákún lọ wọn ní alátùrí pé àwọn májẹ̀mú wọ̀nyí wọ́n pé sínú tá a lò láti fi sákún dọ̀rúurí ẹ rí i pé àtàrí erin wọ̀láyì kì í ṣe táwa lè máa mú dájọ́ ìwà fúnra wa ni wọ́n ṣe ń gbà wá yànjú pé tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ tó fẹ́ rú wa lójú kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ wọ́n ní ká máa sábà sọ́dọ̀ àwọn àbá ká mọ̀ pé wọ́n páyọ̀ ọlọ́run wọ́n ti tìjú ẹ̀ kí wọ́n fi ojú sí òkú wò láti máa dá wa ní ẹ̀kọ́ kí wọ́n gbà wá mọ̀ràn ètò tó ń tà àtòrí ẹ̀ jẹ́ ìwọ̀ bí àbí kò tó bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run èyí tà ń sọ yìí àtúnṣọpẹ́ nìkan mọ́ pé ẹ̀ ló fi rí ìwọ̀sán fún bí òṣèpẹ́ ṣùgbọ́n káwa náà ní láníyàn pé tọ́lọ́run bá pè ní ìwọ̀ ìwọ̀ náà ni a lè gbọ́n káwọn ọlọ́wọ́ bá sá fún wọ̀láhì béèyàn bá sá fàdánwò níbì kan ó bá lóun lọ́wọ́ lára ó lè pèsè mẹ́wàá ìdìbò méjì wá la ṣe ń bẹ ọlọ́run ọba pé káwà ń lọ ẹni tí ó máa fínúfíndọ̀ jẹ́ òwò kọlọ́run tó bá ti ní báyìí ni ẹ rí ẹ máa ní báyìí abẹ ọlọ́run ọba ọba tó ní àánú òun gbòòrò kọjá agẹ́ṣẹ́ ẹ̀dá ṣe tó kó má ṣàìṣàánú wa kó ṣàmójúkúrò fún wa kó fẹ̀sẹ̀ ẹ̀rọ wa lọ́rùn asákúrò ń di ìbínú ẹ̀ lọ sí ibi àánú àti ìkẹ́ ẹ̀ kó má ṣàì ṣàwákẹ́ láàrin gbogbo ẹ̀dẹ́ abẹ́ ọlọ́run ọba pé dọ̀rúrí tí máa mú ní jẹ́wọ̀ ọlọ́run dákun má kà wá dùn má kà lù wá èyí tá a wá wà nú ẹ̀ káàkiri ìrí okun ẹ̀gbọ́ lọ́rùn ọlọ́run dákun má ṣàì bá wa tó okun náà lọ́rùn wa o kó fi ẹ̀sìn islam rọ̀ wá lọ́rùn kó fi wá pèpè sí kó wá ṣàmójúkúrò fún wa kó ṣe wá ní ọmọ àjẹ́ńdà subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك قوموا للصلاة